أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا تمزك بأذل الله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت عن رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا هو أفصه بذلك دان لأتك يا هو أفصه حفصه الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ونفو الله سبحانه وتعالى àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run fún ànábì sallallahu alayhi wa alihi wa sallam àwọn ìyàwó àwọn aráalé àti àwọn sọ̀háàbà àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé lànà ànábì sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbéǹde alẹ́kìyàmà ọjọ́ tí gbogbo gbangba ó dẹkùn tí kedere ó bẹ̀ wò ọlọ́run àtẹ̀mí láti túmọ̀ di rọ̀mọ̀dọ́ọ̀nì ẹlẹ́ẹ̀kẹta lẹ́nìí bọ́lọ́n bá ní kí ilẹ̀ oṣù bá wa láyé ọlọ́run má ṣàlàyé gbà níjọsìn fún wa ọlọ́run mọ́ sọ pé ẹ̀yin lẹ mọ̀ tẹ rí fi jẹ́ tẹ̀ fi mú ọlọ́run mọ́ dá àlùwà láyà. bákan náà ni pé fún gbogbo àwọn fún ètò yìí gbogbo yín pátápátá wàláhì gẹ́gẹ́ bí a ti tó sì fún yín dúkìá tẹ́ wá ná sójú ọ̀nà ọlọ́run ọlọ́run wọ́n pè yín ń pa lórí rẹ o ọlọ́run ọ̀dá iná ẹ̀lẹ́bi o gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra wa ní ọjọ́ àná nípa pé ẹrú ọlọ́run kan Saudi boutique ní Ṣakí wọ́n ní kí a pín sínú muslim fáwọn èèyàn ṣùgbọ́n èdè ìbò àti èdè lárúbáwá òun ni ó wà nílẹ̀ so ní ọjọ́ tànẹ́ gbogbo àwa tí a fẹ́ pe orúkọ wa yìí nígbà tí a bá ti ń parí ní kété tá a bá ti ń parí ètò wa yìí ẹ dákun nọ́mbà tí ẹ mẹ́sẹ̀gì lánàá yẹn ẹ mọ̀ pé nọ́mbà yẹn padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí aago méjìlá bá ti ń kọjá àṣẹjú méjìlé nìyí so ẹni àkọ́kọ́ ni málàmù isa bínúyọ́ isu muslim tẹ́yìn ọgbà yorùbá ni láti ìlú saki bákan náà ẹni ẹlẹ́ẹ̀kejì madina láti ìlú saki nọ́mbà wọn ni zero seven zero eighty four fifty fifty four eighty one ẹ̀yin ọgbà ẹ̀sùn muslim tó jẹ́ ti english eléyìí wá láti ọ̀dọ̀ saudi boutique ti english yìí látọ̀dọ̀ saudi boutique ló ti wá èyí tí tí ó jẹ́ ti yorùbá yẹn wá látọ̀dọ̀ ẹrú ọlọ́run kan tí àwọn fi ṣe sọ́dákọ̀ bákan náà ẹni ẹlẹ́ẹ̀kẹta nefu láti ìlú gbòho nọ́mbà tí ẹ fi mẹ́sẹ̀gì wá lánàá zero eight one forty zero six seventy forty ẹ̀yin náà gba isnu muslim ilé ìtọ́jẹ́ ti èdè èèbó bẹ́ọ̀nìláì ta'ala lọ́jọ́ ti òní tìámíyù nurudeen láti ìlú saki nọ́mbà yìí ni zero nine zero seventy six twenty three twenty seven seventy four ẹ̀yin ọgbà isnu muslim ilé ìtọ́jẹ́ ti èdè lárúbáwá láti ọ̀dọ̀ saudi boutique ni bákan náà absalam láti ìlú gbòho níyàyí zero seven zero fifty five seventeen seventy eight seventy three ẹ̀yin náà gba ẹ̀sùn muslim tó jẹ́ ti èdè ìbò láti ọ̀dọ̀ saudi boutique náà nìyẹn náà bákan náà ni pé malam kọ́sì mudasir láti ìlú gbòho níbí báyìí náà nọ́mbà yín òun ni zero seven zero fifty five ninety eight ninety seven fourteen quran méjì látọ̀dọ̀ ẹrú ọlọ́run kan ẹrú ọlọ́run kan ni wọ́n ní ká fún yín ní àlọ́ quran méjì àwa ń fi àkókò yìí rọgbọ wa náà ní tí a bá ní kódà ó lè jẹ oúnjẹ ẹnì tí a mọ́ fi wọlé aṣọ nípa oúnjẹ tó lè jẹ́ kẹ́sìn àwọn èèyàn rọrùn dáadáa kùráùnì láì tààlà tí bá ti ń dọ́dọ̀ wa yóò mọ̀ dọ́dọ̀ àwọn tí wọ́n ní bùkátà sí. bákan náà àkùrọ̀ ọ̀rọ̀ wa lónìí òun náà ni a mọ̀ gbéra wa lórí èyí tí a ń sọ bọ̀ láti ọjọ́ àná nípa pé ìmọ̀ náwó sójú ọ̀nà eré sójú ọ̀nà dáadáa ìmọ̀ náwó sójú ọ̀nà eré ojú ọ̀nà dáadáa eléyìí tí a sọ kù lánàá kùráùnì láì tààlà mẹ́lẹ́ni olùbánisọ̀rọ̀ wa ni wọ́n tún bá ní tẹ̀síwájú lẹ́yìn abẹ́lẹ́ kọ́lọ̀ mọ́sálá ìjẹ́kọ́ jẹ́ okùnfà rẹ̀ fáwọn àtàn sọ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé àti gbogbo ẹ̀yin tẹ́ ń náwó sójú ọ̀nà ọlọ́run ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ máwọn ti náwó sójú ọ̀nà ọlọ́run náà ọlọ́run sì rọrùn fáwa náà ẹ jẹ́ kéèyàn mọ náà sójú ọ̀nà ọlọ́run ládàá mẹ́wàá lè yan mọ̀ fígbà tí yẹn bá ní ẹyọ kan tọ́wọ́ wa nájú bẹ́ẹ̀ lọ pẹ̀lú àníyàn tọ́da ládàá سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوا اتسواجوي bí allah subhanahu wa ta'ala gbogbo ẹni tó nípa nípa bí ètò yìí ti ń tẹ̀síwájú àwa ò ní ẹ̀san tá a sì fún yín bí ó pé ká sọ fún yín pé jazakumullahu khairan ọlọ́run tẹ̀ nítorí ẹ̀ sí tọ́lọ́sìn lọ́dọ̀ ọlọ́nkọ́ba fún yín àti gbogbo àwọn olùkọ́ wa lọ́wọ́ ní ọ̀nà ìyówù àti oní ìmọ̀ràn lápapọ̀. naam a rí i pé a ṣàlàyé fún wa lánàá nípa àwọn ojú ọ̀nà olóore tá a máa náwó sí torí nígbà míì àwa lè fojú wò pé ọ̀nà yìí nìkan la lè náwó sí tí ọ̀nà ẹ̀mí ò ní hàn sí wa la fi bùkátà pé ká ṣàlàyé níbàámu sí ọ̀rọ̀ ọlọ́run àti ìlànà nẹ́bí sallallahu alayhi wa sallam. àti wá lé àwọn ojú ọ̀nà kan lẹ̀ níbi èyí tí a wá dákẹ́ sí òun lè yí tá a pè ní alwaqf ta níbẹ̀ ni a tẹ̀síwájú tá a kó sínú rẹ̀ lálàyé nípa níbi agbára wa bá sí mọ́. torí pé eléyìí pàtàkì látọjú ayé ànẹ́bí sallallahu alayhi lélẹ́yìí ti ń ẹni tó sì kọjá ní tó pilẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ náà ni ọ̀rọ̀ Umar radiyallahu anhu ta kàdísì rẹ̀ fún wa lánàá tá a sì tún máa tẹ̀síwájú ń bẹ̀ lé eléyìí pàtàkì ju empowerment lọ torí pé o ti kó ohun tí ń jẹ́ empowerment sínú al-waqfu yìí là ń pè ní endowment ní kò sí ohun tí wọ́n ń jẹ́ endowment bí ó pé empowerment ó ti wà nù rẹ̀ láwùjọ ti wà lẹ́nìí kọ́dà àwọn tí ń bẹ nípò ni àbáwọn tó ní nǹkan empowerment empowerment lọ́pọ̀ ṣùgbọ́n tá a bá ti ṣe endowment ó ti kó empowerment sínú àyà tí àwa gbà wọlé tó fi jẹ́ pé kó wa wá wòye pé kí ló tún kù tó yẹ kí n ṣe báwo ni mo fẹ́ kí alẹ́ mi ó rí báwo mo fẹ́ kálí kìyàmà mi náà ó rí òun náà ni àyà tí Allah subhanahu wa ta'ala tí n fi ń bá wa sọ̀rọ̀ iná suratul hasr a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá ní yá ayú alẹ́dínà àmánù a mo gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́kùn lọ́ à ẹ ìmí ọlọ́run a ti salaye nípa ohun tí jẹ́ páyà ọlọ́run òun ìdáàbòbọ́ra ẹni níbi ìyà ọlọ́run ìkákúrò fúnra ẹni tí ọlọ́run ti ń túmọ̀ pé ìmọ̀ gbogbo ní ọsẹ gbogbo ní ká jìnà kúrò ọlọ́run òun ni ó jẹ àhò tẹ́ ẹ máa fi wòye sun tẹ́ ẹ bá fẹ́ ṣe nú ayé yín èyí tẹ́ ẹ ti ṣe sẹ́yìn àbí èyí tẹ́ ẹ padà mọ́ ọ ṣe pé kí lọ́kàn lọ́rọ̀ yín òun ni wal tanzur nafsun ma qaddamat li ghadi kóńkàlùkọ́ wá wòye sí ohun tí ń tìṣíwájú fún ọ̀la rẹ̀ kí ni ń kọ kalẹ̀ fúnra rẹ̀ nínú ayé tí ń gbé ládùúgbò rẹ̀ nílùú rẹ̀ lólédè rẹ̀ kí ni o ti ń kọ kalẹ̀ fúnra rẹ̀ nínú ìwé tí ó padà gbà lọ́jọ́ àlìkìyàmà tí ó júwe bo ní ọwọ́. ọlọ́run ló wọ tẹ́kùn lọ́ha ẹ̀pá ẹ̀túpá yèmí ọlọ́run torí pé dáadáa yèmí ọlọ́run khabirun bima ta'malun torí pé mi ọlọ́run ọbọ̀ fún yín nírò nípa gbogbo nǹkan tẹ́ ẹ bá gbáyé sí kò sí nǹkan kan táwa ti pé a ọlọ́run eléyìí ò sínú iṣẹ́ tí mo ṣe láyè nígbà tó wá rí báyìí ló fi jẹ́ pé ohun tá a pè ní alowak ìbẹ́nu tó jẹ́ pé àwa tọ́lọ́run bùkún tá a ní àsìkí lọ́wọ́ àbáwa náà tá ní àwọn nǹkan míì tó jẹ́ dúkìá gẹ́gẹ́ bá a sọ fún wa ó lè jẹ́ landed property àwọn ó lè jẹ́ ilẹ̀ ó lè jẹ́ ilé ó lè jẹ́ káàṣì níbẹ̀ lọ́wọ́ wa ọ̀nà wo lágbè gbà kódà ó lè jáwàá tá a dáko tó kó wa pọ̀ ẹlòmíín lóko kaṣú tó pọ̀ rẹpẹtẹ ẹlòmíín oko ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ọ̀nà wo la lè gbé e gbà sáàfì ra ó kọ́ lẹ̀ fúnra wa láyé àti lọ́dọ̀ ẹlẹ́dàá wa kí làwọn ń pè ní àlùwọ́pù eléyìí nínú àlàyé ẹ̀sìn òun náà ń tà ń pè ní tahbisul asl wa tasbilu òun náà ni ìpìlẹ̀ ìpìlẹ̀ dúkìá kárìtẹ́ẹ̀nì rẹ̀ pé yọ́ọ̀mọ̀ ọbẹ̀ àní tà síta àní gúnyàn ṣùgbọ́n kí ni tí ọmọ ti bẹ̀ jáde títí samarọ rẹ̀ á sàbálà rẹ̀ òun náà ń pè wọ tẹ̀síbílù samarọ ìtumọ̀ sàbálà yìí bí wọ́n ti mú ni pé látara pé sẹ̀bílìlà sàbálàhù ọ̀sọ́ di ohun tí àwọn èèyàn ní àṣẹ́ẹ̀sì sí nígbà tó ti jùlẹ̀ fọlọ́hún. eléyìí ni taarif àlàyé definition ti imaamu ibn kudama tí wọ́n fún inú tíra àwọn al ohun tá a fi yà síbi àwọn àlàyé oríṣiríṣi táwọn fòkànhá kọ̀ọ̀kan fún un torí pé eléyìí ó jẹ́ àlàyé nípa ohun tí ń jẹ́ alowak tí ó gùn jù tó sì jẹ́ kó tán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ilé ìbówó pé ó wà precise and concise torí pé ó ṣe rẹ́gí àwọn àfáà sì gbósùbà fún àlàyé àfáà wa yìí pé tahadisul asl wọ́n tẹ̀sídìlù sámàrọ̀ pé ó ti kó tán pé ká rìtẹ́ẹ̀nì ìpìlẹ̀ nǹkan pé àní fi ṣe nǹkan míì mọ́ wọ́n lè mọ wò kẹ́mi mọ ní àbí níní rẹ̀ mo gbé sábẹ́ ẹnìkan ṣùgbọ́n tí ọmọ tibẹ̀ jáde ó di ti gbogbo àwọn èèyàn àbáwọn èèyàn kan téèyàn bá dákọ pé àwọn ni mo torí ẹ̀ fi ilẹ̀ fún. kí ló dé tí wọ́n fi gbósùbà fún àlàyé àfáà wa yìí òun ni pé òun ló ṣe déédéé ìtumọ̀ tá nẹ́bí fún un ti ń jẹ́ alwaqf níjọ́ tí Sayyidina Umar radiyallahu anhu tó lọ bá nẹ́bí pé ilẹ̀ tí mo ní yìí láti ilẹ̀ haibar tí mo ní yìí ọjẹ́lẹ̀ oko àwọn nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ òun lọ pàtàkì lẹ́mìí mi báyìí sọ fún wa lánàá mo wá fẹ́ báwo ni kì í ṣe wo ànẹ́bí ọwọ́ ọlọ kọ̀nsọ́ọ̀tì ànẹ́bí sallallahu alayhi wa sallam láfiláwà táwọn náà ní dúkìá owó tó ṣẹ́kù sí wa lọ́wọ́ bí agbára yẹn ìtàfi lọ fi deposit lákàntì wa kí àti ẹ̀mọ́ ohun tá a fi ṣe àbí tá a pé a fẹ́ lọ fi gbé àlè kọ́ wa lọ jẹun nílùú kan ẹlẹ́mi lè kọ́ wa lọ Amẹ́ríkà ṣùgbọ́n lásìkò tí nǹkan ti ń ṣẹlẹ̀ yìí wò ní lọ bẹ̀ tẹ pé àwọn ọ̀nà tí ọ̀tọ́ wọ́n sá lè mọ̀ pa ní àbí ká pa fẹ́ fi ṣe ayẹyẹ pa àmọ́ ohun tọ́kẹ̀ lọ́rùn ẹ̀ wa ká pa ń sọjọ́ bí torí pa ti sọ fúnra wa ìpìlẹ̀ ohun tí jọ́jọ́ bí tẹ́lẹ̀ nítorí ẹ̀ náwó tó sẹ́kù sí lọ́wọ́ tó kó fi la àwọn èèyàn kó fi kún wọn lọ́wọ́ kò sí nínú ìtàn kódà àti inú ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì ìpìlẹ̀ àwọn tó kọ́kọ́ ṣe é wọn èso lóríire ká tó wá sẹ̀ pé nú ẹ̀sìn mùsùlùmí kì í tiẹ̀ nípìlẹ̀ nú ẹ̀sìn islam torí pé firaun àwọn farain làwọn tó kọ́kọ́ ṣe ọjọ́ òbí nínú ìwé ẹ̀sìn kejì náà gan pẹ̀lú àti sọ fúnra wa rí náà lórí ètò kódà àwọn pààyàn fi ṣayẹyẹ tí wọ́n gbé orí rẹ̀ tí wọ́n fi họ́nà ìyàwó tọ́jẹ́ bí àlè rẹ̀ kìnnìkan tó ń pè ní impalement tí àlè rẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀dẹ̀ tó ní ohun tó fẹ́ fi celebrate bẹ́ẹ̀dẹ̀ tó ń kó fóun òun ni pé kó eré èèyàn ọwọ́ akigigbo ẹnìyàn láti ibi tí tí mọ́ gbàṣẹ̀gbọ̀nsẹ̀ tó lọ jáde sí orí rẹ̀ wọ́n sì gé orí rẹ̀ náà wọ́n gbé fún notire ló pírísẹ́ǹtì fún ibi pírísẹ́ǹtì tẹ́yìn náà ń bá kí tó ti bẹ̀rẹ̀ àwùjọ ti wá bàjẹ́ débi pé kódà àwọn tẹ́ ń wò láàfà táyé mọ̀ láàfà ṣùgbọ́n táwọn tó ń mọ̀ ẹ̀sìn mọ̀ fáwọn eléyìí wọ́n èé ṣe àfà ẹ̀sìn àfà ayé náà ni ó ń kálukú náà ti di ohun tí wọ́n wá ń ṣe káàkiri káronú pìwàdà. èyí tá a fi máa fọwọ́ ṣerú àwọn nǹkan báyìí tá a ní mọ ohun tó kàn lọ́rùn wa tá a kàn mọ gbé àwọn àgbélẹ̀rọ àwọn nǹkan kan míì ọ̀nà tí Islam là kalẹ̀ pé ká náwó sí lélẹ́yìí. ohun táwa pè ní àlùwákùfù yìí endowment pé ká dedicate nǹkan kan bóyá fún àwọn ọ̀ràn èèyàn kan bóyá fún àwọn opó ni àwọn ọmọ òrukàn ni àbí fún àwọn mùsùlùmí àdúgbò yìí mùsùlùmí ìlú yìí àbí fún àwọn tí ó bá gbádùn tí wọn ò rí owó san lọ́gbà owó tí máa ń jáde níbi nǹkan tí mo fẹ́ dẹdikéètì yìí kó jẹ́ pé àwọn nìkan lẹ́mọ̀ náà fún. nǹkan yìí ta kò ní àlùwọ́kùfù yìí ó ní ìbátan pẹ̀lú táǹpẹ̀ ní àlùwàsíyà àlùwàsíyà yìí ni àsọtẹ́lẹ̀ wọ́n fẹ́ẹ́ jọra wọn wọ́n sì mọ́ papọ̀ nígbà míì ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ni pé ìkun tó pa wọn pọ̀ tó jẹ́ similarity tí ń bẹ láàrin wọn ni pé ìkẹ́nìkejì wọn tàbárù ọ̀ni ọrẹ ni nìkẹ́nìkejì wọn jẹ́ charity àbíká pé arms giving ká ká ká dash nǹkan out iná ẹni méjèèjì tàbárù ọ̀ni alwakfu walwasiya ṣùgbọ́n yàtọ̀ tí ń bẹ láàrin wọn òun náà ni pé àlùwàsíyà tẹkùnù máa bá dal maut àwọn bá dal maut òun sábà máa ṣẹlẹ̀ pé nígbà mo bá kú tán nígbà téèyàn bá ń bẹ lórí àárẹ̀ pé tí mo bá kú ìyá alágbájá ẹ fún ní nǹkan báyìí àbáwọn àdúgbò ẹ wọn ní nǹkan báyìí tó sì jẹ́ pé ó lè jẹ́ wọ́kọ́ tẹkùnù bìlẹ̀ àìn ó lè jẹ́ pẹ̀lú nǹkan kankan tó jẹ́ pé nǹkan tó wà kọ́ńkírìtì táàmù rí bíi pé ilẹ̀ bíi báyìí mo fún màtánítì mo fún àdúgbò kó fi ṣe maternity ohun tẹ̀lé sì ní àfi ṣe náà láti ṣe ilẹ̀ ibi báyìí mo fún àdúgbò kó fi ṣe hall owó tí wọ́n bá ń rí níbẹ̀ kó ọmọ fi tún ọ̀nà àdúgbò ṣe èyàn lè prescribe ohun tí wọ́n mọ̀ fi nǹkan yẹn ṣe lókun gbàtí ọba ti takọ ẹ̀sìn ṣùgbọ́n ìta pè ní àlùwákùfù tá à ń bẹ́nu rẹ̀ gẹ́gẹ́ tá pè ní endowment òun jẹ́ tabarru fi alil hayat òun mọ̀ jẹ́ pé gbàtà ń bẹ láyé sàpẹ́lọ́rọ̀ yorùbá àwọn òkèjọ́ abá làwọn máa di èrè àbí ni wọ́n máa mọ ìyẹn ni tàbá gbàgbọ́ yẹn ẹ̀ndáwọ́mẹ́ǹtì yìí kò ní jẹ́ pé wàá tọ́lọ̀ ń kẹta ní nǹkan níjọ́ tá a bá kú làwọn ọmọ wa ń gbà wọn bá ti wò ó tẹ́ pé à kú tiwọn ó ti sú ọ̀pá àgbà báyìí wa á tún kù àbá wa ohun tó bá ṣe ló kọ̀ rẹ̀ yẹn ó wúlò fún ọ ju èyí tọ́jọ́ pé ńgbà tó lọ tán ni wọ́n ṣe àwọn ọ̀rẹ́ borí korí pé ẹ̀ẹ́dí àṣẹ nǹkan lóko rẹ̀ ọlọ́lá jù lọ́nu ẹ̀sìn. tó fi jẹ́ pé alwakfu òun jẹ́ tabarru fi alil hayat òun jẹ́ pé bàtà ń bẹ láyé òun a sì mọ́ jẹ́ bil ayn wa tàbí ká sọ pé bil manfa àfakọ̀t pẹ̀lú àǹfààní tí ọmọ ti bí nǹkan yẹn jáde torí pé a sì tàbí su aslu a sì ṣe tẹ̀síbílù samarọ̀ tá a padà gbálà yẹrẹ báyìí sọ fún wa pé ìpìlẹ̀ nǹkan yẹn ọmọ ọbẹ̀ òun tí ọmọ á jáde ń bẹ̀ channel pé lá direct pé bíbáyìí ni ọmọ lọ. aluwakibu tá a wá sọ yìí báwo ló ṣe bẹ́ sìn mu àyà tá a ti kà fúnra wa pé yá ayú alladhina amanu taqullaha wal tanzur nafsun ma qaddamat lighad wattaqullaha inna Allaha khabirun bima ta'malun àyà yìí ti tọ́ka fún wa ipe ohun tó ni ara àwòye tá a wò pé kí láàbá lọ́la iná ìlélẹ́yìí tọ́jẹ́ tiwa iná ìlélẹ́yìí bákan náà gbogbo àwọn tó jẹ́ àwọn alágbóyè ẹ̀sìn àwọn onímọ̀ ẹnu wọn kò lórí pé nǹkan tó gbòfin ẹ̀sìn mu ni bákan náà bí yẹn báyìí ti sọ lójú ayé rẹ̀ bọ́bá kú tẹ́ àyè padà torí pé kí ni ó jẹ́ ohun tá a mọ̀ fi súnmọ́ lọ́hùn tẹ̀sìn fẹ́ ká sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí hadisi àfọwà Umar radiyallahu anhu tí ọmọ wọn abdullahi ibn umar tí wọ́n ṣàlàyé fún wa lórí ilẹ̀ haibar tí bàbá wọn lọ bá nẹ́bì sallallahu alaihi wasallam pé kí ni kánẹ́bì ṣàlàyé fún wọn wípé filẹ̀ yẹn lẹ̀ ohun tí máa ń jáde ń bẹ̀ kọ́mọ jẹ́ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run a sì gbọ́ àdìsí yẹn. naam nígbà tá nẹ́bì sọ bẹ́ẹ̀ fún àfáwa umar radiyallahu anhu tòun ti bí ilẹ̀ yìí ṣe nífàlù tó àti èrè tí ń tibẹ̀ jáde umar radiyallahu anhu fatasaddaqa biha umar annahu la yubahu wala yuhab umar wa ni látòní lọ ìrẹ̀yẹ ìṣeun tá a ta o ìn bẹ láyé àbí ìn sí láyé kẹ́ ìṣeun tá a gun ẹnìkan ìní gun ọmọ mi ìní gun ẹbí kan bákan náà wala yurath ìn sì gbọ́dọ̀ kú tẹ́kánìkì ọkọ̀ wọn jogún rẹ̀ ṣùgbọ́n o ilẹ̀ yẹn ń bẹ gbogbo ohun tí ń jáde ń oko àyà àmọ́ fìnáǹsì oko yẹn báwo ni ò ṣe ní kú àti báwo láti mọ mójútó ilẹ̀ yẹn tí òfin ní bí asálì látara ohun tí ń jáde ń bẹ̀ ṣùgbọ́n èrè tí máa ń jáde ń bẹ̀ gangan ó ti di ti àwọn ọ̀rìn èèyàn tí mo fẹ́ kà yìí bí irú àwọn wo alùfùkọ́rọ́ àwọn aláìní àwọn tó pé wọ́n ní ọ̀ká bùkátà wọn. wọ́n fi lùkúrùbà àtàwọn alábàásúmọ́ àwọn àfáàní sí alábàásúmọ́ gbogbo alábàásúmọ́ ti islam sọ àbí tànẹ́bí àbí tí umar wọ́n ní àtàwọn alábàásúmọ́ rẹ̀. bákan náà wọ́n fi rẹ̀kọ́ọ̀dù àtàwọn tó bá jẹ́ pé wọ́n wà nínú gbèkùn àwọn tó pé àwọn tó jẹ́ ẹrú tó jẹ́ ọwọ́ jẹ́ bùkátàbà pé tó bá ti mú iye báyìí wá á firi rẹ láti fi ṣe ẹ́ńtíkù wọn láti fi ra àwọn kò lóko ẹrú àbáwọn tó jẹ́ gbèsè tó ń sin gbà ó ní ohun tí máa ń jáde ń bẹ̀ àwọn ilé àmọ́ ọ̀nà wọ́n fi sabilillah àti gbogbo tí bá jẹ́ ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run báyà bí ogun àtàwọn tí máa ń bẹ nínú àtàwọn tó bá jẹ́ àwọn àlejò tí wọ́n wọ̀lú tí wọn ò rí oúnjẹ tí máa ń jáde ń yọmọ jẹ tiwọn. ṣùgbọ́n o nínú hadith yẹn pé kò sí àbùkù ń bẹ fẹ́ǹtà bá náà ní kọ́ ọmọ tẹ́ kí a lẹ̀ yẹn kọ́ ọmọ mójútó àtòkò yẹn láti pé kóun ní ọmọ jẹ nínú rẹ̀ bil ma'ruf níba tí ò ní jẹ́ àjẹjù kódà bọ́ ọ̀rẹ́ rẹ̀ bá wá kí nígbà tí ń bẹ nínú oko bó ti wá nù hadisi yẹn o lè fún ọ̀rẹ́ rẹ̀ jẹ ń bẹ wọ́n kẹ́sì pé yóò pléṣì ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n ní ọmọ wa jẹun bì ọ̀rẹ́ rẹ̀ wá bá ńgbà tí ń bẹ nínú oko ọwọ́ ajọ́jọ́ kò ń jẹ lọ́wọ́ ọ̀sá burúkú fún bẹ̀ gẹ́gẹ́ bó ti wá nínú hadisi hadisi ń bẹ nínú fa wa al-Bukhari rahimahullahu rahmatan wasi'a tó ìṣedéédé àdìsí tánàbí sọ fún wa pé bẹ́ẹ̀ dábàá ti kó láyé gbogbo iṣẹ́ rẹ̀ ó dópin yóò gé àyàfi nǹkan mẹ́ta gbogbo àná tí wọ́n gbọ́ ìmọ̀ tá a sílẹ̀ ti ń sàǹfààní àbí sàárà ti ń sàn àbí ọmọ rẹ̀ tá a sílẹ̀ lẹ́yìn wa ti ń sàdúrà fún wa àìkú kílọ̀sì wa ń bẹ̀ pé ọmọ rere ìmọ̀ ti ń sàǹfààní kì í mọ̀ ti ń dayé láàmú torí pé àwọn àtàǹbẹ̀ láyé lẹ́nìí wọ́n tó yẹ kó tó ń kó àwọn èèyàn báyà wọn tó pèrè láàfáà ni kátàlí ẹ̀kọ́ tí mẹ́mẹ́ ni pé oògùn tẹ́ ẹ̀ fi pààyàn ni lẹ́ ń pè kátàlí látara kọ́tìlù wọ́n tẹ́ kí wọ́n ṣe ba tẹnijẹ́ lọ ń kọ́ wọn bí wọ́n bá ń lò lẹ́yìn rẹ orí ibú rẹ̀ ń lé kan ni o ayé rẹ̀ ti bàjẹ́ alikiyama náà ń bàjẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ kọ́ àwọn èèyàn lẹ́sìn nímọ̀ alukur'an nímọ̀ hadith anabi sallallahu alayhi wa sallam báwọn náà bá ti ń kọ́ yẹn tí wọ́n ń kọ́ yẹn nímọ̀ yẹn bẹ́ẹ̀ ló sì lẹ́sàn-án wọ́n tọ́ kọ́yìn ládàádáálẹ̀ náà tí wọ́n bá ti ń sàdádáálẹ̀ lẹ́yìn rẹ ẹ̀sẹ̀ rẹ ọmọ lé tánẹ́bí sọ fún wa pé wọ́n mọ̀ gba ẹ̀sẹ̀ tí wọ́n pérépéré wọ́n ní ọmọ gbà pérépéré tí ò ní dí káwáyé pé dáadáa lọ kọ́yìn dáadáa yẹn ẹni tí ń ṣe ọmọ gbẹ̀sán rẹ̀ wọ́n ní ọmọ gbẹ̀sán tiẹ̀ náà àwọn àfáà ní eléyìí kó sábẹ́ rẹ̀ pàápàá jùlọ àfáà wa Jábìr bin Abdullah radiyallahu anhuma wọ́n sàlàyé wípé àwọn ọmọ ẹnìkan nínú àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa tọ́lọ̀ ń fún dúkìá nínú àwọn muhajirin ni nínú àwọn tó bá nẹ́bì ṣe hijira tó wọ́n jáde tó wọ́n fi lé wọ́n lẹ̀ fọ̀nẹ́ wọ́n lẹ̀ tẹ̀lá nẹ́bì lọ lù mẹ́dínà láti gbé ẹ̀sìn wọn sá kó lè rẹ́sì sí kọ́rọ̀rùn. wal ansar àtàwọn tó wọ́n tẹ́wọ́ gbà nẹ́bì sallallahu alaihi wasallam nílùú mẹ́dínà ilẹ̀ bí ó jẹ́ pa wọn rí i pé gbogbo wọn ni wọ́n ní endowment nínú àwọn dúkìá tọ́lọ̀ ń ṣe fún wọn tó pé wọ́n ṣe ní sàárà gbére pé àìgbọ́dọ̀ ta ẹ gbọ́dọ̀ gun yàn bẹ́ẹ̀ lọ́mọ wa gbọ́dọ̀ jogún rẹ̀ eléyìí ń bẹ nínú tíra tí a fọ àwa tí wọ́n gbé jáde nínú tíra àfọ asọ́ọ̀f fi àkàmìl àkọ́ àtàwọn àkọọ́lẹ̀ míì eléyìí ló mú àfọ àwa Ibn Qudama nínú tíra àwọn al-Mughni tí wọ́n fi ní eléyìí ní ìjìmá àwọn sọ̀hábà lórí pé nǹkan yìí lẹ́tọ̀ níwòye sí àwọn àyà náà al-Qur'an níwòye sí àdìsí Ànábì àtàwọn tó ṣe bẹ́ẹ̀ tó yẹ pé ẹnìkan ọ̀ta kò rí eléyìí ló ń jẹ́ pé ìjìmáà eléyìí ni ìfẹnukò agreement àwọn sọ àbá wà lórí ẹ kí ọ̀sá takò ẹ̀dìkì ọ̀takòrò àwọn lórí pé ọlẹ́tọ̀ kéèyàn ní wákù ó sì gbajúmọ̀ èyí tá a sọ yìí abànú al-Mughni àfàwà Ibn Qudama. naam tọ́ba ti wá di pé èèyàn bá ti ju nǹkan rẹ̀ lẹ̀ fojú ọ̀nà ọlọ́run nǹkan yìí ó ti di ohun tá a gbọ́dọ̀ tà mọ́ ọmọ wa ọ̀bọ̀dọ̀ kó wọn ó jogún ẹ̀ ó lè jogún mọ́ mójútó nǹkan yẹn lẹ́yìn ikú bàbá rẹ̀ tí ó sì mọ ná nǹkan yẹn tó bá jẹ́ pé òun ni bàbá rẹ̀ gbé nǹkan yẹn sí kọ́sítọ́dì rẹ̀ pé abẹ́rẹ́ ni kọ́ wà. bákan náà ibi tí wọ́n bá sì ní wọ́n mọ ná sí ni wọ́n gbọ́dọ̀ mọ ná sí lápẹẹrẹ yẹn gbé nǹkan yẹn kalẹ̀ pé owó tí máa ń jáde ń bí okó ni wọ́n mọ ná fún okó náà wọ́n mọ ná fún ayé ipò lẹ́yìn ikú ẹni yẹn kalẹ̀. tọ́ba lọ́mọ orúkọ náà orúkọ náà lẹ́mọ ná fún tọ́ba láwọn ọmọ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ kọ́ àlùkò tọ́balẹ̀ ń tọ́fẹ́ lọ sí western education tọ́fẹ́ ṣe kọ́ọ̀sì báyìí ṣé bá tiẹ̀ ti ráwọn èèyàn tí wọ́n ní jamia tí wọ́n ní yunifásitì pé ẹni tọ́ba jẹ́ pé wọ́n àwọn kẹwàá ní wákùú pé gbogbo ẹni tọ́ba fẹ́ ṣe èdè àrọ̀bíyà ń bẹ̀ àbí islamiyà ẹ̀kọ́ ẹ̀sìn níbẹ̀ tọ́wọ́ skul bá lọ ń jẹ́ two hundred and fifty thousand àwọn subsidize rẹ̀ pé gbogbo student tí máa ti ń ṣe kọ́ọ̀sì méjèèjì yìí àwọn ọmọ ọ̀sẹ̀ hundred àwọn ọmọ ọ̀sẹ̀ one fifty ń ara wọ́ọ̀kì fún kan náà lélẹ́yìn náà endowment kan nìyẹn bẹ́ẹ̀ ni ọba aṣíláyé mọ́ àwa tó gbé nǹkan eré lọ́wọ́ àbọ̀dọ̀ yí padà nígbà tí ọba ti tako ọ̀kankan nínú òfin ọlọ́run tí ó sì jẹ́ ntọ́já sẹ́sẹ̀ kí ni wàá ní alihukumu tẹkilifi lórí rẹ̀ ni pé sọ́ràn èèyàn ni sẹ́nẹ̀mbà fẹ́ ni àbí rúkọ́ àbí èèwọ̀ ni tọ́ra ní bùkátà sí ká mọ ilé yìí náà wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ ni pé màndúbù ni ohun tá a fẹ́ ni ìsúnmọ́lọ́ ohun tá a fẹ́ ni. bákan náà ó sì lè jọ́ra èèyàn fún yàn ìgbà ó ní ọjọ́ra èèyàn òun nígbà tí èèyàn bá ṣe ìlérí tó jẹ́jẹ́ pé ha ọmọ mi ti rí ti ń gbúrò rẹ̀ yìí tọ́bẹ̀ e fi lè dé tọ́yọ ilẹ̀ mi tí mo ní tó wà ń sẹ́ńtà láàrin ìlú yẹn mo fi ilẹ̀ fọ́lọ́hún pé kí wọ́n fi kọ́ mọ́sálásí tọmọ yẹn bá ti ń dé ọ̀ràn èèyàn ni wọ́n fún ọmọ jẹ́ fún irú ẹni tó ń sọrú ọ̀rọ̀ yẹn àbí ìrọmọ bí ọlọ́run tọ́ ọ báyìí fún mi lọ́mọ dúkìá mi báyìí mo jù ú lẹ̀ pé kọ́mọ fi ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn tí nǹkan tá a ṣèlérí ibẹ̀ ti lè ṣẹlẹ̀ lé lórí a gbọ́dọ̀ mú lérí yẹn ṣẹ yóò tún mọ̀ pé wá fún ọmọ dandan fún yàn. bákan náà yóò tún mọ̀ jẹ́ nǹkan tọ́tọ́ pàápàá jùlọ nígbà téèyàn bá dà níyẹn kó òun fẹ́ fi sèṣúmọ́ lòun fẹ́ fi jọ́sìn ṣùgbọ́n ọlọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn títí mọ́ wá ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé òun ló ṣe irú nǹkan báyìí tó ṣe endowment kan tó gbé e kalẹ̀ tó wákfù tí ọmọ jẹ́ mùbá àhùn ọ̀jẹ̀ torí pé la yujaru alayhi wala yusabu torí pé criteria tá a fi lẹ́sàn-án jọ́sìn wọ́n tó bá jẹ́ mùsùlùmí mo fẹ́ kọ́ gbọ́ wáyé kóòdù nìyẹn òun náà ní pé ó jẹ́ mùmíní ó jẹ́ mùsùlùmí ló fi jẹ́ pé sẹ́rẹ̀ tó ọba ṣe ń sẹ́rẹ̀ yọ ọjà tẹ́wọ́ gbà kò fi ní dàlù kìá máa pé tọ́lẹ́ tó bẹ́ẹ̀ tí ọba jẹ́ mùsùlùmí tó ń bá ṣe rú ẹ̀ ọlọ́run lè kí ó fi kú re àbí kò fi ta fíìkì fún kó fi lè gba ẹ̀sìn Islam tó fi jẹ́ pé iṣẹ́ rẹ̀ ò ní gbé kò ní jẹ́ pẹ̀sìn rẹ̀ ọmọ láyé nìkan yọ ọjà pé yóò tún gbẹ̀sìn láì kìá mà ó ti yẹ ń ju mọ́ ìsàlàyé lọ. bákan náà àwa lè ṣe endowment fún ẹni tó jẹ́ mùsùlùmí àtẹ̀ntí ó mùsùlùmí pàápàá jùlọ ẹni tí ó jẹ́ mùsùlùmí tí ò gbógun tì yín pé ẹ mọ́sẹ̀ sìn yín torí pé yóò mọ̀ ṣiṣẹ́ pé ìsúnmọ́lọ̀ àti ìrètí dáadáa so ìran èèyàn tá a mọ̀ ṣe fún kò túnbọ̀ pé mùsùlùmí nìkan ni wọ́n benefit eléyìí ló fi jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí tàbá fẹ́ jọyìn àwọn nǹkan kan a lè pe àwọn gbàtà ń bẹ ní skul wọ́n lè pe jésì kìnnìkan kìnnìkan wọ́n dakọ̀ rotara rotary kìnnìkan gbogbo àwọn nǹkan yìí ó wòye pé kíní pìlẹ̀ rẹ̀ tí ó bá jẹ́ pìlẹ̀ ẹ̀sìn ìwọ̀n channel owó yìí sí òótọ́ wọ́n pe service to humanity lọ́dọ̀ tí wọ́n wọ́n pe is the best work of life pé ìmọ̀ sáàpù ọmọ èèyàn wọ́n ní òun ni iṣẹ́ tó fi ń dáa jù nínú iṣẹ́ àwọn wàá sọ fún wọn pé ìjọsìn gbogbo tí wọ́n ti jẹ́ jọsìn òun jẹ́ ti fi dáa jù torí kò sí ohun tá a ṣe fọmọ èdè èèyàn tá a bá ti lánìyàn tó dáa lórí rẹ̀ wọ́n mọ̀ fi kọ̀ jọsìn ilẹ̀ fún wa ni ló fi jẹ́ pé bá a jẹun tó bá jẹ́ pé àáfi ń wá ìlágbára báwo láti rẹ́sì sí yọmọ jẹ́ ìbáàdà fún wa à ń sáàfù ara wa yóò tún mọ ọjọ́ ìjọsìn ibi tá a ti gbọ́ yé nì afẹ́yàwó fífẹ́yàwó ìjọsìn ni bíbímọ kọ́mọ ó lè pọ̀ lẹ́yìn ànẹ́bí lọ́mọ rẹ tá a fẹ́ pé kánẹ́bí ó lè níjọ lẹ́yìn tí ó pọ̀ ìjọsìn ni àǹfààní bẹ́ẹ̀ fáwọn náà tí ọmọ ọ̀sẹ̀ sọ́dọ̀ wa ló fi jẹ́ pé ànẹ́bí ń sàlàyé fún wa pé wọ́n fi ìbúdé àdìkún sọ̀dàkọ̀ níbi ìfiralóra yín pẹ̀lú ìyàwó yín wọ́n tọ́ ọmọ ọkọ sàárà àlè fún yín ló fi jẹ́ pé kò sóhun tá a wá sí láyé máa kọ̀ lẹ́kùtù jìnnà wọ̀lẹ́hìnsá illa liya'budun pé purpose of creation tọ́lọ̀ fi dá wa sáyé òun náà ni pé ká wá fìjọsìn fún illa liya'buduni illa liyuwahiduni ká lè mọ wọn lọ́run lọ́kan ṣoṣo. eléyìí bó ṣe jẹ́ lamálàyé yìí wá fún wa pàtàkì wa mọ pàtàkì endowment yìí wọn tá à ń pè ní endowment alwakfu yìí pé kéèyàn owó pé ilẹ̀ yìí mo gbé kalẹ̀ ó wà ní orígun orígun tó ní ọjẹ́ mẹ́rin níbẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ màlìkíyà ni sàfihìyà ni àwọn ànábìlà ni ṣùgbọ́n ìbẹ̀ làwọn eléyìí lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ ní pẹ̀lú wòye sáwọn nusus lẹ́yìn àwọn hànàfíyà táwọn lọ bí pé orígun ẹyọ kan náà ló ní lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n níbi eléyìí níbi irú ìdájọ́ yìí torí kì í ṣe pé wo ògbà tó bá jẹ́ pé níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ ní mọ́ jẹ́ ọ̀t ohun tó pé òun ló gbégbá orókè pé àwọn èèyàn pọ̀ mẹ́ẹ̀ ní gbogbo ìgbà kọ́lá àmọ́ fi eléyìí fi gbọ́wọ́ nkẹsẹ́ inú ìdájọ́ ẹ̀sìn ṣùgbọ́n níbi èyí tá à ń sọ yìí níbi táwọn èèyàn pọ̀ sí òun ló rinlẹ̀ tó fi ń túmọ̀ pé ọ̀rọ̀ ti àwọn hànẹ́fíyà láwọn òwòye wọn sáwọn àyà àbáwọn hadisi kan òun jọ̀rọ̀ tí ọlẹ̀ díẹ̀ lóbi wá jẹ́ pé èyí tó gbégbó orókè yìí lágbéyẹ̀wò alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nínú orígun pé a fẹ́ ṣe endowment ní processes tó fi jẹ́ endowment ní àárín tá pè ní yìí òun náà ni a lè pè níbi pronouncement pé gbólóhùn pé mo gbé nǹkan yìí kalẹ̀ gbólóhùn pé mo gbé nǹkan yìí kalẹ̀ yìí lábẹ́rẹ̀ náà ni wọ́n alihijab tá ẹnu wọn kò lórí eléyìí pé kẹ́nìyàn gbé nǹkan yẹn kalẹ̀ ṣùgbọ́n lórí ohun tí ń yẹ alkobol acceptance àlàyé wá lórí ẹ̀ táwọn onímọ̀ tí wọ́n fìmọ̀ tí wọ́n fi jomi torí ara wọn tá a rí nu wọn táwọn ní tó bá jẹ́ nǹkan tá a bọ̀rọ̀ ráwọn tí ó tẹ́wọ́ gbà á òkú dandan kárí ká wákfù endowment tá a fẹ́ ṣe ìgbékalẹ̀ kan tá a jẹ́ pé a fẹ́ gbékalẹ̀ pé ohun tí máa ń jáde ń bẹ̀ ọ̀jẹ́ tì pé tí ó fi jẹ́ pé ìtọ́lá láàfin àánú ẹ̀sìn. òun tàwa pè ní sígà hijab yìí tá a fi gbé nǹkan kalẹ̀ òun náà ni gbogbo ọ̀nà tá a bá lè fi làámọ́lẹ̀ pé nǹkan yìí di gbígbé kalẹ̀ wọ́n ní ìmọ̀ min lafsin bọ́yá lọ́rùn ẹnu tá a sọ pé tọ̀ mo gbé ilẹ̀ mi báyìí tó níbi báyìí iye plọ́ọ̀tì báyìí mo gbé kalẹ̀ fún islam kó o fi ṣe nǹkan báyìí àbí wọ́n gbé ilẹ̀ yẹn kalẹ̀ gbogbo ohun tí mùsùlùmí bá fẹ́ fi ṣe kí wọ́n fi ṣe. aw ma yakumu maqamahu min isharatin àbí ohun tó lè dúró nípò gbólóhùn láwọn ọ̀tọ́ka tọ́jẹ́ pé ìtọ́ka yìí ó sì jẹun tá a gbọ́yé pé ohun tí ń sọ ni pé òun ti fún wa ló bá pé mo jùlẹ̀ fún yín yányán láyé lọ́run aw kitabatin àbí lákọọ́lẹ̀ torí pé alẹ́ rẹ̀ tí ó jẹ odi tí òní lè sọ̀rọ̀ àbẹ́yẹn ọ̀jẹ́ odi náà ẹni tó lẹ́nu ọwọ́ akọ́ kalẹ̀ lákọ́ọ́lẹ̀ kọ́lá lápẹ̀rẹ̀ ọlọ́kọ́ bá ti dada fáwọn tó ti lọ inú àwọn bàbá àná mọ́sálásí kan bẹ táwọn ti sọ láàjì níjọ́ tí wọ́n ń sọ̀tàn masjidu yẹn alimam wọ́n ní bàbá tó filẹ̀ mọ́sálásí yẹn lẹ̀ ohun tó ṣe ni pé ọkọ̀ sínú ìwé pé ilẹ̀ yìí o mo filẹ̀ fún mọ́sálásí nígbà yóò tán bá kọ́ mọ́sálásí ọwọ́ á jù sínú oòrùn ọwọ́ á rí ìmọ́lẹ̀ níbi àyè yẹn ọwọ́ aṣọ fáwọn tó ń lọ jágbàlagbà tó ń gbà nígbà kò tiẹ̀ tí ì fáwọn tí ó kọ wọn rárá kẹ́ ń kírun bẹ̀ ni tẹ̀pẹ́ ń jọ tí wọ́n wá ń padà ń gbẹ́ gbẹ́lẹ̀ ń bẹ̀ pé ọ́sàmì sáàrin yìí wọ́n wá rí ooru yẹn tó àkọọ́lẹ̀ pé ilẹ̀ yìí ilẹ̀ mọ́sálásí ìtumọ̀ pé àbí a lè fi iṣẹ́ gan tá a fi action wa gẹ́gẹ́ bá a ṣe mọ sọ pé wọ́n pe action speaks louder than the voice yóò jẹ́ pé bilisanil hal iṣẹ́ wa iṣẹ́ wa ni ó júwe irú eléyìí òun náà ni pé báyà lápẹẹrẹ èèyàn píríǹtì ra, gẹ́gẹ́ bí gbogbo àwa ẹni tó bá ti lọ sáúdí rí umura ni ọ possible náà wẹ̀ yìí à ń bẹ lọ́hùn ọlágbára láàrin ká dijú ká padé kókó covid nineteen lẹ̀ kí wọ́n sọ pé ájì ọ wáyé tọ́lọ́lọ́ lọ́mọ̀nà tó gbà wá òun ló ní kápá àti mú à ń fi àkókò yìí náà bẹ lọ́hùn àti gbogbo òjọsìn ìgbàgbọ́ wa nú agbára rẹ̀ àfi ń bẹ̀ ọlọ́nkọ́ káwá láyé lẹ̀ fún wa. àmín. a rí i pé àwọn alukurani tó bá ti lọ sáwọ́dí bẹ́ẹ̀ fẹ́ gba páàkì kí wọ́n mọ̀ kó fún yín wọ́n wá kọ́ sí pé wọ́pù lillahi ta'ala so àwọn kan làwọn ti gbówó wọn kalẹ̀ pé ẹ sáàmù píríǹtì rẹ̀ mọ̀ èta àbáwọn òwe ẹ̀kọ́ àbáwọn ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ bẹ̀ pé ọ̀fẹ́ lélẹ́yìí darul hadith ń bẹ tọ́kẹ́ ilé ẹ̀kọ́ nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tọ́kẹ́ àwọn kan ni wọ́n ń sanwó fáwọn tó ń tẹ̀kẹ́ àwọn àfa àtàwọn akẹ́kọ̀ọ́ ọbẹ̀ wò é sanwó lẹ́yìn pé báwo wọ́n sì rẹ́jísítà tó ń sì gbà wọ́n síbẹ̀ táwọn eléyìí bá ń bẹ láwùjọ wa àlàáfíà ó a sì nífọ̀kànbalẹ̀ àwọn tá a wá ní nínú gbólóhùn téèyàn fi làámọ́lẹ̀ ni pé léde lágbáwá bí kò sọ pé abastu how sabaltu how wakoftu ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta mo gbé kalẹ̀ náà ni sabaltu ni pé ja'altuhu fi sabilillah abastu ni pé mo stọ́ọ̀pù àti claim ownership lórí eléyìí ownership pé kí n ṣe wọ́n bá ṣe wù mí ni pé mo ti wá designate ẹ̀ fún nǹkan kan pé níbi báyìí nìkan mọ náà ogun tí máa ń jáde níbi ìsí níbi ilẹ̀ yìí àbí níbi oko mi yìí àbí níbi nǹkan tí mo ní yìí tá a padà gbọ́rú àwọn ọ̀rú nǹkan tí ì ṣe. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith tá a níbi sọ fún Umar radiyallahu anhu pé inṣìta abasta asilaha wa tasaddaqta bi samariha. náà orígun alákọ̀ọ́kọ́ lélẹ́yìí nínú àwọn orígun endowment. orígun ẹlẹ́ẹ̀kejì òun náà ni alwakif a rí ẹni tí ó fẹ́ gbé nǹkan rẹ̀ kalẹ̀ pé òun fẹ́ gbé kalẹ̀ fẹ́ sìn òun fẹ́ gbé kalẹ̀ pé òun tí ọmọ ti bẹ̀ jáde kọ́mọ fi mójútó àwọn nǹkan báyìí ní nǹkan dáadáa pẹ̀lú àwọn májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ òun náà ni pé kí ẹnìyẹn kọ́ wà áhàlẹ̀ lè tàbárò rẹ̀ kọjá ní tí ó lẹ́tọ̀ọ́ láti fi nǹkan yẹn tọrẹ torí pé taba wà áyà Al-Qur'an Suratul Baqara ó ní wa mimma razaqnahum yunfiqun nínú tá a sì fún wọn fi làáfi tọrẹ àìfi nǹkan oní nǹkan àìfi tọrẹ ilé yẹn ni mìlìkìyà pé ownership nǹkan yẹn wọ́n ló ní ahalu pé kọ́ wá qualify láti lè fi nǹkan yẹn ta ọ̀tọ̀ nítorí pé o lè ní nǹkan kò sì mọ́ qualify kọ́ mọ́ wà nípò ẹ̀tọ́ láti fi tọrẹ ìmọ̀ ló fi jẹ́ pé anibukata sí kẹ́ni tí ó gbé nǹkan kalẹ̀ fẹ́sìn pé ẹ mọ fi ṣe dáadáa báyìí yóò jẹ́ mukallaf yóò jẹ́ ẹni tó ti bàlágà tí wọ́n ti la ẹ̀sìn gbọ́ lọ́rùn ìmọ̀ pẹ̀lú àwọn àmì tá a mọ́ rí bóyá ìhurun lábẹ́yá àbó ti jẹ́ ẹni tó jẹ́ pé ń ti ń lálàá tẹ́wọ́ tó bá bóbìnrin ṣe lọ́kùnrin ó lè bímọ àbí ẹni tó jóbìnrin náà tí ti ń ṣe nǹkan oṣù àbí tó bá dọ́dọ̀ rẹ̀ ó lè lóyún àbí òun ti jẹ́ obìnrin lára rẹ̀ ń ti ń jáde. yóò tún á jẹ tó nílò àkàì ó túmọ̀ pé kí ẹni tó ti ń sínwín tó bá lóun fẹ́ gbé pọ́pátì òun kalẹ̀ ànígbà lọ́wọ́ rẹ̀ fún endowment bákan náà yóò jẹ húrẹ́n yóò jẹ ọmọlábí tí ò sínú gbèkùn kò sí lóko ẹrú yóò sì jẹ mọ̀kútàrán lẹ́nu tí ó fi iná fẹ́ dọ̀ fúnra rẹ̀ gbé nǹkan yẹn kalẹ̀ kò ní jẹ́ kí wọ́n fọ́ọ̀sì rẹ̀ torí pàlà yìí wà lórí eléyìí àdúgbò ajẹlomi ń pa filẹ̀ rẹ̀ kọ́ mọ́sálásí wọn pe aláàjì ti filẹ̀ irọ́ o ẹ lọ lọ́wọ́ gbà ni o yóò sì mọ dá sẹ̀sẹ̀ fẹ́yìn náà ẹnìyẹn gbọ́dọ̀ wà pleased láti fi nǹkan yẹn lẹ̀ náà fi ní mọ̀tàrẹ̀n yóò finú fẹ́ dọ̀ gbé nǹkan yẹn lẹ̀ kéé pẹ́yìn lẹ́ dọ́gba àlùmọ̀ǹkọ́rọ́ ìfún torí pọ̀pọ̀lọpọ̀ náà wọn náà mọ̀ bí tí wọn náà ní sí ṣùgbọ́n tiẹ̀ lóní ládùúgbò ẹni ẹlẹ́mọ̀ lọ́sẹ̀yọ rẹ̀ tí ọ̀wá ní fílẹ̀ ni àti mọ àwọn ọ̀nà tá a gbé gbà kódà a lè pé tí ọ̀bá wọ̀ kí gọ́ọ̀mẹ̀ntì ó kílèmù rẹ̀ mọ́ lọ́wọ́ kíjọba wa kó ń gbé bákan náà àlàyé tó tún wà lórí eléyìí ni pé báyà ń gbà míì la fi ní ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ohun tá à ń pè ní àlùwàsíyà báyà lomi ń gbà tí ti di pé àgbà dé lólóhùn gbé nǹkan kalẹ̀ ní endowment àdúgbà tó wà lórí àárẹ̀ tó lè mọ túmọ̀ kí wọ́n lè pè é ní wákfù wọ́n tún lè pè é ní wàsíyà torí pé ìtọ́wáyé kó o sì tẹ̀síìsì nígbà tó bá kú tán ní ọmọ ọjọ́ wàsíyà ṣùgbọ́n gbà tó ti wà lórí àwọn ní ọ̀yẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mọ́ lọ ó ti paul sọ́ndà wákfù àti wàsíyà afáwa ibn taymiya àtàwọn àfáàgbà nínú ẹ̀sìn rahim ahumullahu rahmata wasa wọ́n ní ẹni yóò tọ́ba wá jẹ́ pé bọ́yọ̀ wà lórí àárẹ̀ ló ti ní kí òun filẹ̀ báyìí lẹ̀ fún kẹfẹ́ mọ́ fi ṣe tí wọ́n ti wá ń lò ó lọ àbí wọn ò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí lò nígbà tẹ́nìyẹn wá bọ́sálì kìyàmà tán ọwọ́ á gbèsè lẹ̀ tọ́jà pé gbèsè yẹn ò lè ṣeé san àfi kí wọ́n nínú tó fi ilẹ̀ yẹn ó ti rìlíìsì ẹ̀ wọn ò tí ì lò ó àbí wọ́n ti ń lò ó lọ gbèsè wa ń bẹ ńlẹ̀ débi pé àwọn tó fílẹ̀ gan wọn ní kápá àti san gbèsè yẹn wọ́n ní irú bẹ́ẹ̀ wọ́n lè ka díẹ̀ nínú tó ṣe wákùú tó fi ṣe endowment tó gbé kalẹ̀ yẹn pé kọ́ mọ fi tọ́jú àwọn kẹ́kọ́ mọ fi tọ́jú ẹ̀nà sí ọlọ́run láti fi san gbèsè rẹ̀ torí gbèsè lágbára ee dórí pé anabi sọlá àwòsálà ń sọ pé gbòkè ọlọ́mọ fojú orí rẹ̀ jin ẹni tó bá kú sórí ogun ẹ̀sìn àyàfi gbèsè eléyìí abanu tíra tó ń pè ní adurul mukhtar àbí ikhtiyarati fiqhiyya afaawa ibnu taymiya rahimahullahu rahmatan wasi'a. bákan náà àwọn tá a bá fẹ́ gbé kalẹ̀ ní endowment kò sábúrú ká gbé àwọn ọmọjẹ̀mú kalẹ̀ pé báyìí báyìí mo fẹ́ kẹ́ mọ̀ sí bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ kọ́ mọ́sálásí kọ́ mọ́sálásí mo fẹ́ kọ́ yìí ládùúgbò àdúgbò mọ́ kọ́ fún lóòótọ́ gbogbo mùsùlùmí ṣùgbọ́n ìgbàyè bídí à ń bẹ̀ o ohun tí ọba ti ládìí sí tọ́ dàrẹ́tì lórí ẹ̀ ayálùkọ́ni ò gbé wá táwọn wá pé àwọn àkẹ́là ń ṣe bí ọmọ dá ìyàpọ̀ ẹnulẹ̀ láàrin àwa mùsùlùmí ẹ̀mí èsè nù rẹ o ọ̀dà lápẹ̀rẹ̀ tọ́lá àníyé má pẹ̀rẹ̀ wá wọn ẹ̀sìn mọ́jì ó dùn ọ́ pé ìgbé mọ́sálásí mi kalẹ̀ pé tó kú bá wá kẹ wá gbé wá kẹ wá tẹ sáà ní kẹpẹ́ ń ṣe wà sí ìfà fún un pé sẹ́yìn lójú ayé ànẹ́bí kó wọ́n fẹ́ nìkan o pé kọ̀ǹdíṣẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ nù rẹ o nǹkan báyìí ń fẹ́ o àwọn tẹ́nu wájọ kò sí tẹ́yìn ní ò lè pé ọ̀dà nìkan lájọ mọ̀ sí mbẹ̀ wọ́n ní irú eléyìí náà ọ̀tọ̀ tọ́lá sáà ti mọ̀ pé bókù mùsùlùmí bá kú báyìí là ni a sin báyìí ni bẹ́ẹ̀nu àwọn tíra ẹ̀sìn báyìí ni àwọn máa máa lè kí ọ̀yapa ìmáàmù àsáfihàn ọ̀yapa lórí ẹ̀ ahmed bunu ambali ọ̀yapa lórí ẹ̀ abu hanifa ọ̀yapa lórí ẹ̀ pé àwọn tẹnuwájọ kò sí yẹn tí ò sí pé nìkan mọ̀ pé ńgbà tá a wòye sí àbá àfa àkẹ́ tó dé nkẹyìnkẹyìn nígbà táyé ń parẹ́ lọ títí sẹ́ńtúrì táwọn kẹ́ ti lo gbogbo gidi inú ayé tán lóhun tẹ̀ ẹ̀dínlẹ́wà gbé kalẹ̀ ẹ mọ́ gbé yẹn wa o wọ́n ní kò sí lè fi mbẹ̀. látàrí báyìí ló fi jẹ́ pé níbi kálá amọ̀lẹ̀ pé kẹfà ìlàfẹ́ fi ṣe yìí ni pé a lè gbé ilẹ̀ wa kalẹ̀ pé ilẹ̀ tí mo gbé lẹ̀ yẹn o orí tẹ̀ mo fẹ́ kẹ́ fi ṣe ohun tó ní kẹ́ fi ṣe yẹn náà lẹ́fi ṣe kí ni lẹ́fi ṣe ilé tí ń kọ́ yìí ilé ìwẹ̀ kú ni mo fẹ́ kí kọjẹ́ ohun tó ní ẹ mọ fi ṣe yẹn náà lẹ́sẹ̀ kí ni lẹ́mọ̀ fi ṣe eléyìí orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-mawquf alayhi àwọn wo ni a fẹ́ gbé nǹkan kalẹ̀ fún orígun alákọ̀ọ́kọ́ la pè ní àsíra pronouncement ẹlẹ́ẹ̀kejì òun ni ohun tá a pè ní al-waqif ẹni ẹlẹ́ẹ̀kẹta òun ni al-mawquf alayhi al-mawquf alayhi òun ni àwọn tí wọ́n mọ̀ bẹnẹfìtì mi nǹkan yẹn tàbí kọ́ wá specific pé mo gbé e kalẹ̀ fáwọn èèyàn báyìí fún nǹkan báyìí kọ́ mọ jàǹfààní báyìí mbẹ̀. eléyìí a lè ṣe tààyínú pé àwọn ọ̀rìn èèyàn báyìí àwọn tálíkà àwọn tí ò rí légbé bó ṣe wá náà hadisi ta kàdísì ó màrún yẹn náà àwọn àlejò pẹ̀lú májẹ̀mú òun náà tún ní májẹ̀mú tá a fi gbèrò eléyìí kalẹ̀ fún yíyé èèyàn tá a fẹ́ dákọ àbí ká tiẹ̀ gbé kalẹ̀ fẹ́ ọ̀dà fún gbogbo mùsùlùmí eléyìí náà ti ti tàn yín ni pé àwọn mùsùlùmí a sì lè gbé kalẹ̀ pé fún gbogbo àdúgbò ẹni tó jẹ́ mùsùlùmí ń bẹ ẹni tí ó jẹ́ lẹ́sìn míì náà níbẹ̀ kí wọ́n jọ wọn bẹnẹfíìtì ń bẹ eléyìí ara rí eléyìí kóta bẹ wa ta'awwanu 'ala al-birri tọ́ba ní mùsùlùmí nìkan nìkan mọ̀ gba ìtọ́jú ń lọ́kọ́ fún baálé fi mo kọ́ fún gbogbo tí bá ti jẹ́ èèyàn tí ọba ti gbádùn mo filẹ̀ fún maternity ò lè wá pé kí ẹni tó jẹ́ tí ọ̀jẹ́ mùsùlùmí kọ́ mọ́ wọ bẹ̀ irú ẹ̀sìn yóò tó lè ní nígbà tá a bá ti là á kalẹ̀ bẹ́ẹ̀ àwọn eléyìí ni alimakuf alẹ́ yìí ó bọ̀rọ̀ jẹ́ pé àníyàn wa tá a fi gbé nǹkan yìí kalẹ̀ ó bọ̀rọ̀ jẹ́ pé nítorí pé à ń wá dáadáa àti súnmọ́ Allah subhanahu wa ta'ala bọ́yá ó pé àwọn tá a gbé kalẹ̀ fún ta ní kọ́ mọ́ bẹnẹfìtì ẹ mùsùlùmí àbí wọ́n já àwọn ẹlẹ́sìn míì tí wọn ò gbógun ti mùsùlùmí torí pé eléyìí ara kọ́ọ́lẹ̀ ẹrú rẹ̀ ìyá wa sọ̀fíyá iná àwọn ìyàwó ànẹ́bí sallallahu alayhi wa sallam inú musonnafa afáwa abdulrozak iná àwọn musonnafat tó lágbára lẹ́yìn àwọn sunan tabagbá àwọn so musonnafa abdulrozak tó ju àwọn musonnafat yòókù lọ so àárí ẹ̀rí ń bẹ̀ wípé ìyá wa sáyẹn náà ọ̀kan náà ìyàwó ànẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n ṣe ẹnìkan tó jẹ́ ọmọ ìyá àwọn tó jẹ́ yahudi ọjọ́ ìrìn jíù ọjẹ́ mùsùlùmí ó tún mọ̀ pé mùsùlùmí à á sì dáadáa sẹ́ni tí ọjẹ́ mùsùlùmí. sọ látàrí báyìí ẹlẹ́ẹ̀kejì tuntun ni pé an yakuna al-mawquf alayhi mimman yasihu an yamlika ó jẹ́ pé àwọn tá a fẹ́ gbé nǹkan kalẹ̀ fún tá a fẹ́ endowed nǹkan fún benefit ọmọ jáde ńbẹ̀ kọjá wọn tọ́lá láàfíà àti pé kí wọ́n tí kò fà nǹkan ẹ̀dá kí wọ́n lè control nǹkan yẹn bóyá mọ́sálásí àìgbé mọ́sálásí kalẹ̀ fẹ́ntì èsè mùsùlùmí torí pé innama ya'muru masajida Allah man amana billah wal yawmil akhir kó gbé mọ́sálásí kalẹ̀ fún ẹlẹ́sìn míì sọ̀rọ̀ pé kọ̀lá e, làáfíà ká sọ̀rọ̀ rẹ̀ a sì tààyè ni pé gbogbo e kalẹ̀ fún sẹ́yìdù fún sẹ́yìdù omi sì ń bẹ tọ́jọ́ pé bàbá mẹ́sìn bàbá ti mẹ́sìn pé agbe kalẹ̀ fún jàmáà mùsùlùmí eléyìí ó ti dípò ó ti dípò tààyè ni ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn orígun òun náà ni pé alimọ̀ọ́kù kí ni nǹkan tí a mọ̀ endowed nǹkan tá a mọ̀ gbé kalẹ̀ ṣàpè a ti rí gbólóhùn tá a fi gbé nǹkan kalẹ̀ ẹni tí ó gbé nǹkan kalẹ̀ ẹni tá a gbé kalẹ̀ fún kí la wá fẹ́ gbé kalẹ̀ gangan pronouncement endowment who to endow àbí bẹ́ẹ̀ kọ́ whom to, to receive the endowment ọ̀rẹ́ ìkẹta wá gan ni pé what to be endowed kí ni nǹkan tá a gbé kalẹ̀ a rí pé islam allahu akbar ọlọ́run kẹwàá o raditu billahi rabban wa bil islam dina àìpé tẹ́yọ̀ bá ń kọ́ ni pé o lè rin o lè yan o lè sakọ ìsìláàmù ní fádà ní kinní kan ó tó kéyìn ó ṣe fáàrí kọjá mùsùlùmí tó kí ìsìláàmù ọkọ wa kí làwa ẹ̀ ń dá tá a gbé kalẹ̀ àwọn onímọ̀ níbàámu sí àwọn ohun tó ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ohun tá a mọ́ hẹ̀ ń dá o níbi tọ́pọ̀lọpọ̀ wọn lọ òun náà ni pé máa yakunu aynan mamlukatan yuba'u al-intifa'u biha ma'a baqa'i ayniha òun náà ni gbogbo nǹkan tó bá jẹ́ pé ọ wà concrete tá a rí tá a ní kápá lórí ẹ̀ tó wà specific pé nǹkan báyìí gbòógì tó sì tọ́ láti fi ṣàǹfààní sọ pé ohun tó mọ̀ pé ohun tó bá ti jẹ́ nǹkan èèwọ̀ àyè ẹ̀ ń dáwọ̀ rẹ̀ kápá gbé kalẹ̀ fún àwọn ẹ̀kọ́ wọn fi nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ tó sì jẹ́ pé tí wọ́n bá ń jàǹfààní yẹn nǹkan yẹn ò ní wá sí parun bàkọ́ ayé nìha òun náà ni pé ojúlówó nǹkan yẹn gẹ́gẹ́ yóò mọ̀ ọ́ sí kíni yóò mọ̀ exist eléyìí ni ní jumla ṣùgbọ́n ìmáàmù Malik àtàwọn màlìkíyà àtàwọn tọ́jú àwọn ọmọ kíwù wọn àwọn lọ bíi pé àmọ́ service service pé ó lè mọ jẹ àyínú nǹkan yẹn gẹ́gẹ́ lápẹẹrẹ irú àyínú ni irú ilé àlàyé òde bẹ̀ ṣùgbọ́n sá lè fi ìgbélé lọ́fẹ̀ẹ́ pé àwa kọ́ la nílé sá lè fi alẹ̀ ẹ̀ńdáwò pé ẹgbélé yìí fún iye ọdún báyìí àǹfààní ìgbélé gẹ́gẹ́ sáfíìsì nìyẹn sá lè ẹ̀ńdáwò rẹ̀ fáwọn èèyàn eléyìí ni ó jẹ ká bọ́ sínú àlàyé pé ńgbà tí wọ́n ní wúwà máa yẹ kúùnù àyínà òun ní nǹkan tó bá jẹ́ pé ọwọ́ specific báyìí tí táwọn báyà mọ̀ rí i wọ́n wá ní eléyìí kó sínú ojú ìfọ́jójúlówó tọ́jà nkẹta rí wọ́n ló kó nǹkan méjì sínú a ní kẹtọ́ ń pè ní al-akọ́r al-akọ́r a sì ní kẹtọ́ ń pè ní al-mankul. al yìí òun ni àwọn nǹkan tí ó wà múvébù kò wà rìmúvébù kò ṣe yí padà ká gbé láyè kan bọ́sáyè kan nínú àlàyé tí àwọn hànàfíyà tí wọ́n mú wá ṣùgbọ́n gbà tí àwọn màlìkíyà táwọn expandi àlàyé lórí eléyìí àwọn jí ó yé wa pé àbọ̀tì ẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé tá a bá la fẹ́ gbé kó láyé ibi tó wà yóò jẹ́ pé ìyípadà ó dé bá nǹkan yẹn wọ́n á má pẹ̀rẹ̀ wá pé báyá bí ilé òun ni àyínú tá a ẹ̀ǹdá ò tá a gbé kalẹ̀ ní wákù ṣùgbọ́n gbà tá a gbé kalẹ̀ ní wákù yìí ọ̀wà múvébù tẹ́tẹ́kábálà múfù ẹ̀gán látàyè yẹn pé báyá fẹ́ sífìtì rẹ̀ àfi ká wúwo tí ó padà sí bóyá búlọ́ọ̀kù àbí wúwúwú tàbí igi tó bá jẹ́ pé igi tó jẹ́ igi èso kan ni tá la fẹ́ yí ipò á rí i pé yọ padà di àpólà inú àlàyé wọn. ni wọ́n fi wá ní àwọn tó wá jẹ́ àwọn àkọ́rù yìí òun ni báyà bí ilé báyà bí ilẹ̀ báyà bí oko báyà bí kọ́mpìnì kan tá a dálẹ̀ pé mo dálẹ̀ àwọn òṣìṣẹ́ lẹ́yìn pé ẹ mọ fowó tí máa ń jáde mẹ́jọba ní sẹ́sálàdì ohun tí máa ti kú mbẹ́ mo gbé e kalẹ̀ mo fi tọ́jú àwọn èèyàn báyìí àwọn tó jẹ́ àkọ́rù lélẹ́yìí ni pé àwọn properties tí ó jẹ́ capital àbí àwọn tá a lè pé immovable properties. àwọn tó wá jẹ́ alimankul táwọn náà kó sínú àyínú àwọn eléyìí àwọn náà ni bóyá wọ́n ní min hasasin bóyá àwọn jẹ́ bí àwọn tó jẹ́ bí furnitures bóyá bí àga bí cupboard bóyá bí bẹ́ẹ̀dì mo ṣe bẹ́ẹ̀dì fifty yìí ẹ lọlọ mo kó kalẹ̀ pé ẹ kó sí màtánítì àdúgbò gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ nílùú ọ̀dọ̀ wa nísìn a rí àwọn èèyàn tí wọ́n kọ́ wọ́ọ̀dù pé wọ́ọ̀dù báyìí kọ́dọ̀ ṣẹlẹ̀ nílùú kìsì náà tó ga ó ní àwọn èèyàn níwèé ọlọ́kọ̀ bá àṣàwọn tó ṣe bẹ́ẹ̀ lóko bó ṣe yẹ kó rí nìyẹn kẹlẹ́mi náà wà kọ́lọ̀ ra bẹ́ẹ̀dì kó kó bẹ́ẹ̀dì sí gbogbo ẹ́ńjìn tí wọ́n nídìí pátá a rí pé Muslim Medical Foundation bẹ́ẹ̀ ń sakínà òun kálukú náà sì ń dáwọ́ kátùbọ̀ mọ́ dáa sí bẹ́ẹ̀ yàn bá lè pọ́n kòkò kọ́ pọ́n báyìí báyìí wọn náà ti ń ṣe nìyẹn àwọn tó jẹ́ àwọn hafaz làwọn eléyìí bí àwọn furnitures ká ga sí school ká supply wọn níwèé àwọn àyàwó ni àbí àwọn ẹranko kan àwọn ẹranko báyà bí ẹṣin bíi kẹ́tẹ́kẹ́tẹ́ á àlàyé wa lórí ẹ̀ ní àdìsá Nabi sallallahu alaihi wasallam àbí àwọn tó jẹ́ àwọn nǹkan ẹ̀já ogun àbáwọn nǹkan lò àti bá kókó wa ṣe rí lérí ti almankul nínú àwọn ainun mamlukatan yuba olintifa obiha ibẹ̀ ni adé pẹ̀lú yọ̀ǹda allah subhanahu wa ta'ala ibẹ̀ náà ni a fẹ́ dúró sí lẹ́ni táwa fi bọ́ sínú àlàyé lórí ọ̀nà wo làágbà lu àwọn tó jẹ́ àwọn almankul nínú àwọn ainun tá a mọ̀ fi ṣe tá a mọ̀ ẹ̀ńdáwò ní pẹ̀lú ògùn ọlọ́run ní ọjọ́ ọ̀la nǹkan ẹ̀fẹ̀ ọmọ rẹ̀ bàkìyà tá a fi ń bẹ lọ́n kọ́lọ̀ jẹ́ ọbẹ̀ kọ́lọ̀ kọ́sọ́ ẹ̀mí wa gbogbo àwọn tẹ̀sí ń kún wa lọ́wọ́ náà ọlọ́mọba kún ẹ̀yìn náà so ibi tí a dúró láti lè gba ìpèwọlé lọ́jọ́ òní nì ní pẹ̀lú olùgbogbo ọlọ́run ọba a mọ̀ tẹ̀síwájú ní orí àwọn tó kù ní. jazakumullahu khairan fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì àbí afẹ́sẹ̀ ìkúnlọ́wọ́ fún ètò àlèhúdà ká lọ sí Jaiz Bank pẹ̀lú ọkọ̀ àlèhúdà Islamic Development Foundation pẹ̀lú zero zero zero five one zero three one seven nine eléyìí ní àkáǹtì nàmbà wa dákun àwọn èèyàn wa nílé information tí a bá fún wa ẹ má jẹ́ ká máa misuse rẹ̀ a sọ pé ìgbà tí a bá sọ fáwọn èèyàn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí afẹ́kẹ́ máa bá wa dúró lórí ìṣesí yẹn dákun personal number wa ẹ mọ̀ pé mọ́ ẹ mọ̀ pé nọ́mbà yìí tá a sọ fún yín pé nọ́mbà ètò ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé àti ẹ̀wulẹ̀ sọ pé kẹ́nìbọ̀dì wọn mẹ́sẹ̀gì ọ̀rọ̀ ìsùnmùsùn wọlé ń sìn padà wá sọ ń dé ìnìbà àti sọ́ọ́lì ní àtìmọ̀ ṣùgbọ́n a ti pín tòní náà tán bẹ́ẹ̀ ọ́ ìtàn án ìbéèrè kan àbí kejì zero nine zero seventy seven seventy one eighteen eighty one. síwájú ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ wọlé àwọn èèyàn tí ó kọ tí wọ́n ti fi ránṣẹ́ sọ́pá nídìí tẹ́ra yẹn títí bẹ́ńlẹ̀ ti lé ní twenty nínú wọn la ti mú àwọn tá a fún lánàá tá a fún lénìí tá a fún lọ́la ṣùgbọ́n bí wọ́n tún ṣe ń wọlé sí i náà ṣùgbọ́n káwa náà káwa bẹ́ẹ̀ náà tó ní ọmọ fi síta káwa náà mọ bẹ nípa ẹni tó fẹ́ mọ gbà nìkan kálukú mọ bí ọlọ́run sì kẹ́hùn tó àwọn kẹlẹ́ àwọn náà ń gbá wọn lé ìkalẹ̀ kì í sáwa ọlọ́kọ̀ bá ẹnì kẹ̀kan ní ẹ̀sán dáadáa. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ mi mamadu jamiu kárí aláwọ láti kọtẹrí. naam. ìbéèrè mi ní sókè pé ẹnìkan ọ̀rọ̀ amọ́sálásí kan táǹkì jímọ̀ níbi ń gbàtà wà ń kánò. naam. ẹni tó wá ayé jẹ́ mùsùlùmí ló bá mú mọ́sálásí ó bá ti fa àwa rírun kí n bẹ̀ mọ́ ìbòmí là ń lọ. àwọn yẹn wá ń dá pé àwọn tí wọ́n ta mọ́sálásí ẹlẹ́bi ni àbẹ́ni tí ó rà ló jẹ̀bi. naam alákọ̀ọ́kọ́ ni pé ohun tẹ́ ẹ sọ fún wa la gbọ́ àmọ́ àníyàn rẹ̀ tó fi ti mọ́sálásí torí pé ó ṣe é ṣe báyà lórí ohun táwọn sọ báyà tó wọ pé ohun tí wọ́n ń ṣe mọ́sálásí ìtakò ẹ̀sìn wọ́n kàn ń forúkọ ẹ̀sìn ọ̀pẹ́rẹ́tì ń bẹ̀ nítorí pọ̀sẹ̀ ládùúgbò kan lápẹ̀rẹ̀ nísìn wọ́n ní mọ́sálásí ń bẹ̀ àkọ́wá rí pé gbogbo àwọn tí wọ́n ti ń bẹ̀ tako ìlànà nẹ́bí sọ̀lá àríwọ̀ sálà wọ́n á bèrè lọ́wọ́ wọn míì ká jó joseph jọsìn àwọn ìbáwọ̀ pé àwa mọ́sálásí mi ti wa àmọ́ níyẹn nìyẹn so tó bá jẹ́ pé àwọn tó tà á fún àwọn tó tà á fún ní àìwulẹ̀ ta mọ́sálásí níjọ́ àbá ti kọ́ wa anna al-masajida lillah so àwọn tó tà á wọ́n jẹ̀bi lórí pé kí tá a fi ta mọ́sálásí ẹni tó ń wá ara tó kún sáyẹn lòun náà torí àkókò ọmọ fi kírun bẹ́ẹ̀ kí ló tí ò sin kọ́kẹ́ fi kọ̀ǹdíṣàn ẹ̀ lẹ̀ so ohun táwa mọ̀ ń pa rẹ̀ ní àlè dá ẹnìyẹn lẹ́jọ́ torí ohun tí ò hàn sí wa Allah subhanahu wa ta'ala lọ́mọ. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jẹ̀lú gbọ́lọ́gbọ́lọ́ ẹ̀ bá bí. Nípa tó kúta kúta ọmọ tẹ̀ kú kalẹ̀ kó tó sì kúta ọmọ kakọ̀ ká nìyẹn, ǹjẹ́ ọwọ́ ẹ̀tọ́ dé? Ọ̀wọ́ ẹ̀tọ́ torí pé láàfin mọ́ sọ fún wa ṣùgbọ́n okun rẹ̀ ogun lọ́dọ̀ ànábì àbí lọ́dọ̀ àwọn sọ̀hábà kátó wá tẹ̀pá tẹ̀pá fẹ́ sí láti ní àbí kìnnìkan fún eléyà ọ̀wẹ́ tọ̀. naam. naam. naam. ẹ ṣe ọmọ náà rárá ti kìí ṣe. naam bàbá ẹ sálámọ̀. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ ẹ kú ìlú. ẹ nípa tí wọ́n wí yẹn. naam. kéèyàn ra nǹkan. naam. kó o lè kó sí nǹkan míì sọ bẹ́ẹ̀ sọ o sì lè dé. naam a ti sọ naam. àpẹẹrẹ. naam. ẹnìkan ra nǹkan wà nílẹ̀ tí wọ́n fi sí ní. naam. àwọn ọ̀fẹ́ irú lẹ́nu àwọn ògbé lọ bò mí. ilẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n sin sí. wọ́n kọ́ bí mọ́sálásí sí. naam. àkànwá ni wò kò tí a lọ́rùn bí sọ́wọ́ àná wọ́n á gbé lọ bò mí. naam. ó dìjà láàrin àwọn méjèèjì. ẹ ó lè nídìí ẹ pé lẹ́yìn náà èmi ní òsínbẹ̀ ṣùgbọ́n àyè tó bá jáyè ibi tí wọ́n ń ṣe bọ́ ń bẹ́ẹ̀ a lè sá fún ayé yẹn pé báyà wọn ti gbó sàkẹ́ síbẹ̀ rí pé kọ́ àwọn tó rú sàwọn àwọn òkè òsàlẹ̀ tó ń bẹ́ nù lẹ sẹ̀kún wọn lè pèsè àgó wọlé níbìkan nìsí ibi ìlú kan bẹ́ẹ̀ irú ìlú ju àbáwọn ìlú mi lẹ́kìtì àbí kìnìkan àyè káàkó àlọ́gbọ́n sáà síbẹ̀ káwọn tó lù ní kíní ọmọ pé so òsàwa náà wọ́n sì ń bẹ̀ tọ́ba dé pé rú bí yẹn ó lè lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ká jókòó ká fi kùn lukùn pé kílẹ̀ yín rí kílẹ̀ rí ká jọ sọ kó yẹra wa tó fi jẹ́ pé mùsùlùmí àní pín tó jẹ́ pé torí ìbẹ́lódìdí wa bẹ̀ láti lágbára láti rẹ̀ ṣèṣe Allahu alam fẹ́hónì láì tààlà títí ọ̀la tí a tún mọ pàdé tọ́lọ́mbà kádàrà pípa sí tún mọ bẹ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa tabani بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا تمزك بأذن الله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت عن رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان هو وأفصه بذلك دان هو وأفصه نفسه